àtúntọ̀ kàtọ́ọ̀fù ó yá má ṣe é léṣe àṣà ọ̀fẹ́ ló kó bẹ́ẹ̀ rí ọ̀nà lójú. analogy. Uh. I'm an adult and I'm capable to be in charge. bàjẹ́ láyé olúgbọ́n kò bàjẹ́ láyé àrẹ̀sà ẹ má jòwó bàjẹ́ lórí ọmọ tèmi adélọ́lá ẹ̀ràn tún gbà mí. kí ló fa àkábíyèsí. wọ́n gbọ́ ilé tí orí tí ò pé yẹn ó máa pé. ẹ bá tá a jọ bá fílẹ̀ ẹ bá mú dìlọ́lẹ̀ mi. ó lóun ní kú mọ̀mọ́ yéye ó lóun lọ́mọ kú tó kú ọ̀gbọ́dọ̀ pa òun lọ máa rùn táwọn ọ̀gbọ́dọ̀ ṣe. táyọ̀ rí kí ìdílé bàbá rẹ̀ padà. àyífọ́nà jogún kí mọ́tò ń gbọ́ adélé lẹ́nu rẹ mọ́. ẹ káàbọ̀ adélé. èmi ni adélé. ọba ẹ̀yin ọlọ́tẹ̀ alábòsí. wàá rí bẹ́ẹ̀ adèlè. ọba ni mí èmi ò tún ṣe adèlè èmi ikú ayẹyẹ yálà ni wọn fojú di mí o. ìbá ya fẹsẹ̀ hẹ́ hẹ́. àṣẹmọ́wá pa ilẹ̀ tó mọ̀ kó tó sùn tóòrùn tó yọ yóò tó wọ̀. Ah káde ló kẹrù rẹ̀ kọ́ gbalẹ̀ ọkọ rẹ̀ lọ. kò tó sì máa bá lára bọ ẹni náà tó lè kí èèyàn ikú màmá yìí kúrò lórí ìtàn bàbá ńlá. Coming soon on Yoruba Play. Apakẹta kọ́nà. Jésù abẹ́gbẹ̀, mo ti ń wá tẹ̀sẹ̀, mo fẹ́ tẹ̀sẹ̀. Láti gba òkè òsòwò, mo ń wá kí látàrí ní kábọ́tà ẹ máa èmi ní gbogbo mo wọ mo ti ẹ wá ọjà ọ̀tún kálíkì jájá òsì ká ọ̀gbọ́dọ̀ jàgbò. mo rí pé ẹ̀ ń sáré ọ̀la. ẹ wo nǹkan bí nǹkan tẹ bá lè bá wa ṣe ẹjọ́ bá wa ṣe àkáwa náà tiẹ̀ lówó ká lọ́là. ní fọ́tà wọn ló pe àwọn arákùnrin téèyàn fi ń fún mi ní five million naira lójú ẹsẹ̀ níbí náà. ó yẹ ẹjẹ́ àlọ́. kò ṣe pé ó fẹ́ jọ dáàdì mi dáàdì mi gangan ni mò ń wò yìí. wọ́n náà gbọ́ orúkọ yẹn bó ṣe hot àríṣọ kọ́lákà mi tí gbogbo gbogbo ẹnu kìjàkìjà. kí nìkan tó lè fi adẹ́fẹ́ ara ẹ̀ pé ìwọ lọmọ ẹni tí ó wà lójú ìjọ ẹlẹ́dàá tiẹ̀ ló jẹ̀bi. tó bá lówó lọ́wọ́ sí ọmọ yẹn lè sọ̀rọ̀ sí mi. kò sóbìnrin nílùú nílùú àti tọ́lá nínú kí ló dé tí ìwọ àti ìdọ̀tún fẹ́ fáwọn ọkọ̀ ju ọmọ báyìí. Ah, ìdọ̀tún kọ́ lòun náà wà ní àwọn bọ́ọ̀sì ọ̀tún náà bá rí. ẹ kò ṣe fẹ́ gbọ́ ẹ gbọ́dọ̀ sun alẹ́ ìdí olè yẹn. orí ẹ má jẹ́ ń jìyà wáyé. obìnrin ò máa lọ́rùn o. soon on Yoruba Play. Natal. What's up from Toko? jẹ́ mọ̀mọ́ káàbọ̀ lọ́jọ́ tó gùn ibà ẹ̀ fura ọjọ́ tó kàyà sójú iná ọjọ́ náà lọ́kọ̀ rẹ̀ ẹ̀ sẹ́yìn àrò ògúnmọ́dẹ́dẹ́ ògúnmọ́dẹ́dẹ́ àbẹ̀lẹ̀ lórí ìdodo ẹni tí wọ́n fẹ́ la ò tí ì mọ̀ òrìṣà òrìṣà òrìṣà nígbà wà lọ́wọ́ akẹ́jà lámọ̀sọ̀dẹ ọ̀tá ẹranko ni ọ̀tá èèyàn. ẹkúndé ń bí òwe lẹ́mọ̀ kejì lógun ọkọ̀ mọ́ra ń bá ẹbí ti fọwọ́ sẹ́yìn sóró. Ṣàngó amẹ́rẹ́ o. pẹ́ńpẹ́ bí àṣà àṣọdẹ bí olégbò kòjòsà lójú àwọn èké ayílùmọ̀ bí owó ọkọ̀ ìyá mi jọrún mọ́lẹ̀ lójú mi ni wọ́n ń bọ̀ ń lé wa làwa bọ ní àyín apá kí mo gbà ó jí fà. a kú ọdún o a kú yèdùn o àṣẹ mi o àṣẹ ọ̀ṣun ó gbè wá o àṣẹ àṣẹ ojú òní yín tí o àṣẹ ọmọ ọjẹ yín o àṣẹ ẹ káre ẹ káre ẹyin ní báyìí gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé. lọ́dọọdún báyìí nta àkọ́kọ́ ṣe ni pé àárẹ̀ tí ó ṣà. a lọ ewu wúre. bẹẹni. kájí ó lè bá a jẹ. kájí ó lè bá a mú. àṣẹ. kájí ó lè gbè ògúnlákà ayé ọ̀sẹ̀ mẹ́lẹ̀ ajé la fẹ́ ṣe lónìí yìí o jẹ́ a máa rájẹ́ jẹ́nu ìlú yìí o. ìrájẹ́ jẹ́nu ìlú o. ọdẹ tí ń ro oko ọdẹ ká máa rẹ́ran pa o ẹran ni a máa pa ká máa pààyàn o gbogbo àwọn aráàlú yìí káríta jẹ́sẹ̀ o gbogbo àwọn ọ̀dọ́ ìlú yìí kí ó rí ta jẹ́sẹ̀ kí ó dàgbà kí ó dògbò kí ó gbọ́ bí mo ṣe gbọ́ kódà kí ó gbójú èmi kiri. bàbá mo gbà ní pé kí n sọ fún yín pé àwọn ń bọ̀ o ká lè wá jó kí àkiri gbogbo ìlú tó lọ́dún ajé yìí dandan ká ṣe é. lákàyè àsìmọ̀lẹ̀ lódò tí rómìnìmìnì àwọn ìdí ọgbà ọmọdé tí ọmọ rẹ̀ wọn arígbòkun bá gbalẹ̀ gbọdọ̀ àwo sì gboko bàbá bàbá wọn ọmọ gbọ́kun tó gbalẹ̀ gbọdọ̀ ó lè gboko bàbá ẹ wàá gbèrè ni àbẹ́ gbèrè ọdẹ. Bàbá jẹ́ àrísoso, oògùn bàbá jẹ́ àríso, ẹni bá pẹ́ soso, àrísoso òkú bàbá jẹ́ àdìsòsò. ọ̀dẹ gbọ́dọ̀ gbẹ́ ó di ọ̀mẹ́ràn bọ̀. ẹ̀ẹ́dọ̀rún náà pàǹtàkà. ọ̀dẹ gbọ́dọ̀ gbẹ́ ó di ọ̀mẹ́ràn bọ̀. ọ̀dẹ gbọ́dọ̀ gbẹ́ ó di ọ̀mẹ́ràn bọ̀. ọ̀dẹ gbọ́dọ̀ gbẹ́ ó di ọ̀mẹ́ràn bọ̀. ọ̀dẹ gbọ́dọ̀ gbẹ́ ó di ọ̀mẹ́ràn bọ̀. Come on ọ̀nà tó lè pa ó ti ọ̀bẹ rẹ̀ ó bọ̀ ọ̀nà tó lè pa ó bọ̀. ọ̀nà tó lè pa ó bọ̀. kú ọdún o ẹ sì kú yèdùn wòyí ẹ̀mí àpèjú o ojú òní ti wà á fọwọ́ pawú á fèrè jíjó bi o ẹ̀yin àwọn rúnmọ̀lẹ́ sọ̀rọ̀ o wọ́n ní ká sọ fún gbogbo ẹni tó ń bẹ ní ìlú yìí wípé gbogbo ohun tí a kì í ṣe tẹ́lẹ̀ ká má ṣe é o ẹ má bá wọn sa àyọjú ràn ẹ má bá wọn ṣe ojú kòkòrò wọ́n ní owó tá a bá kó jọ pẹ̀lú òjòòró wọ́n lójòòró náà ni ó bá lọ o ọwọ́ àṣeéṣe kọjá pé ńgbà tí ó bá lọ yóò kan igba, yóò kan àwo elédùà ó dúró tì wá o. ṣé tòní wá dùn gbọ́ngbọ́n ká sí àbí ọ̀kan sí báyìí. ẹ jèrè ní báyìí ẹ̀yin amójú òrìṣà mẹ́tẹ̀ẹ̀ta náà lù wá yìí ẹ wá wọlé ajé lọ kẹ́ ẹ lọ rèé súre gbogbo ń tọ́ bá yẹ ẹ wí ni ẹ wí o ká sì parí ní tá parí ní kíá ẹ ṣeun. ajé o. ajé onísọ̀bòjì ọ̀sàgbàdéwé. afọ́jú àlejò àyàfi ó bá wù ú. ajé o tí a bá lọ́wọ́ máa ti àní ọlọ́run o ajé o sísọ. ọlọ́run ogun ogun ni wọ́n ṣe lè ní kílé tó. kí la ṣe kí la ṣe kí ló dé tí ọjọ́ ẹ̀rín dọjọ́ ìbànújẹ́ mọ́ wa lọ́wọ́ èyí ló mọlẹ̀ òde ilẹ̀ wàdúrò ẹ má wàdúrò ẹ má wàdúrò àwọn aṣojú òòsà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti kú. kábíyèsí o ẹni tí mo rí lójú ọpọ́n fáyì lágbára pọ̀ kódà ọgàn tí ọ. àdìfàṣẹ. kábíyèsí. kí ni n tó rí lójú ọpọ́n tó lè bà ọ́ lẹ́rù. òun ò ní mú kọjá ganríganrí orí ò sì ní kún títí kákejò ń bẹ ẹnu náà ní òmò èyí tí fábá wí ni kò wí fún wa. ẹ̀yin lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ n kọ́kọ́ kí yín àlàtẹ́ lápẹ́ kú oríire. Hmm àmọ́ tí báyìí ń sọ fún mi lójú ọpọ́n ni kìlọ̀. irú kìlọ̀ wo. ifá ní àgbúdọ̀ sọdún ajé ńlẹ̀ yìí làákò yìí. bẹ́ẹ̀ni ifá ní tá a bá gbìyànjú tá a bá ṣe bí ìṣe wa ẹ̀yìn àbùṣẹ́bùṣẹ́ nù. ká mọ̀ sọdún ajé. bẹ́ẹ̀ ni fáwí kábíyèsí o. kí fa ṣe. kábíyèsí. àbíkẹ́ ká mọ̀ sọdún ajé. bí fá ti wí nù tíwọ náà sì mọ̀ pé èèwọ̀ ni àgbùdọ̀ mọ́ṣọ́dún ajé nílẹ̀ wa hmm. bá a bá wá ṣọdún ajé ìgbóná ọjà ẹni tó ń jagun ò ní lè jagun mọ́ hmm. ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà yóò bẹ̀rẹ̀ sí ní mọ́ ọ sọ wẹ́wẹ́ èèwọ̀ nìyí a gbọ́dọ̀ mọ́ṣọ́dún ajé kí ni tá a lè ṣe. Hmm. kábíyèsí ọ̀rọ̀ fani ẹja tẹ̀lé yìí ìkìlọ̀ tí fá fún wa náà ni pé ká má sọdún bá a bá ti ṣe kò sí wàhálà. kódà kí bá a bá ń béèrè tí ò ní dẹjọ́ kí ni tó fà á tí fà fi pé àgbọ̀dọ̀ ṣọdún ajé. Hmm, kábíyèsí ayé ló bínú lánàá wọn dá láwọn mi. Ah, ayé náà ló ṣe kàn tí kan fi wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ayé ti fi epo kan àlà nǹkan àgbẹ̀ kan ló wọlé ajé ó sì bá ń tọ́ dáa jẹ́ àwọn ìkìlọ̀ tí fárí nìyí tó fi ní. àbẹ̀jẹ́ oh. dákunjú lọ ti gbúrò àjàdí kẹ́yìn. àjàdí hmm. àjàdí dákun tá ń jájàdí ọ̀tún wa ń bí mi irú ìbéèrè wo tún nù. ọ̀rẹ́ mi ọwọ́ agbọ́n tọ́rẹ̀ rẹ̀ ń sọ. kí ló wí ọjà ẹ. ọ̀rọ̀ àjàdí ni mò ń bí. dákun mò ń bí mi ní ìbéèrè tí ò ní lè sí o. sọ́ọ̀rí ó nídìí tó jẹ́ mọ́ bí ọ o torí lẹ́nu jọ́ mẹ́ta ìwọ̀n orí ìwà àtàjàdí papọ̀ n mo fi ń béèrè lọ́ọ̀ rẹ. dákun ìgbà wo ni ìgbéyàwó ọ̀rẹ́ wa àdùkẹ́. bó bá jẹ́ tìgbéyàwó àdùkẹ́ ni ẹ̀yìn ọdún ajé ló yẹ ó jẹ́ àmọ́ nígbà tá a sì sọdún ajé ẹ lè sí ìnáwó kankan nínú ìlú yìí. bẹ́ẹ̀ ni kẹlẹ́dùnmarè gbà wá náà ló wà. àṣẹ. bá ajé eku ò lè ké bí eku hmm. ẹyẹ ò lè ké bí ẹyẹ hmm. ọmọ èèyàn ò lè fọ̀n bí ọmọ èèyàn hmm. ah. kẹlẹ́dùnmarè ṣàánú wa kó fàánú gbà wá náà ló wà o. omi tó ti gbẹ́lẹ́ lọ́lọ́ ti hàn. ó ni mi dákùnrin. rà Come on, Martin. bọ́wáyìn bọ́wáyìn. baálé mi wọn ò mọ sí nǹkan kan ẹ dona kí ni ń ṣe obìnrin láti jẹta so àti jẹta ló ti ń fi ẹ̀tọ́ mi dùn mí nínú ilé kí ló dé ná. baálé mi ẹ̀tọ́ sẹ́yìn gangan mọ ẹ̀tọ́ yìí ń jẹ́ ń sùn lálẹ́ ìjẹta yìí ń jẹ́ ń sùn lálẹ́ àná owó aṣọ ẹgbẹ́jọdá tí mo sọ fún yín ṣe é fún mi ẹ wá ń sọ̀rọ̀ ẹ̀tọ́ ẹ̀yin gangan fúnra yín ẹ̀ mẹ̀tọ́. ọmọ ìṣirò bí ìbá ṣe ẹran tó mérè ìjẹ tó jẹ gbẹ̀gìrì ọ̀sán. kí láàkàn pẹ̀lú gbẹ̀gìrì ọkàn mi kábíyèsí ló fà á bí ìbáṣọdún ajé tó sún síwájú ṣebí ọkọ ń bẹ lágbẹ̀dẹ ìbọn bẹ ń bẹ kápẹ́ má ti wá gbà ní ṣé èyí ní lówó lọ́wọ́ ní fún ọ lówó bí ọba bá sówó kí mo lọ fẹ́ kí n ṣe. ọ̀hìn ọ̀rọ̀ olè bómi ọba gbóná ẹ̀bà olè tẹ̀. ẹ kí ni ìtumọ̀ yẹn. ìtumọ̀ rẹ̀ náà ni pé bẹ́ẹ̀ bá ti lówó ẹ rẹ́ mi àjíkẹ́ o. dona ṣé ìyìn sanwó orí ẹ ni. mọ̀mọ́ ń pa yín. wọ́n gbé obì wọ́n gbẹ̀rẹ̀ lọ́ọ̀ mi. Hmm tó bá jẹ́ yòó ni tó bá tó bá gbalẹ̀ rọ ọgbà ti pa ah, lálẹ́. baálẹ̀ mi ò ṣe kan baálẹ̀ mi ṣe kan. ọmọ tí a bá bí tó fẹsẹ̀ jáde ìgè ni wọ́n ń pè o. ìgè ládùbí olówó lẹ́nu bíi agogo ọmọ onígbà ìràwọ̀ tó ní bí ìyáálé èkó kú bàbá lè lọ kó máa lo elégédé ń bẹ lóko gbọ̀rọ̀ ń bẹ láàtàn. Hmm. ẹ ọmọ tá a wá bí tó bá pò wáyé ọ̀kẹ́ ni wọ́n ń pè é tí hmm. ẹ wá rọmọ tá a bí hmm, tó gbébi kọ́rùn wálé ayé ó pín sọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ ni pé tó bá jọkùnrin wọn a máa pè wọ́n lójó olúkúnlóye ọmọ aroko fẹ́ yẹ jẹ ṣùgbọ́n tó bá jóbìnrin òun làyìn náà ò ró sùn. ẹ̀yin ọmọ mi o. ó oh, bàbá. ẹ kí ni àpẹẹrẹ tá a fi lè dá ọmọ tá a bí tí wọ́n ń pè ní Olúgbòdì mọ̀. bàbá àwọn àpẹẹrẹ tí ó lè ṣàfihàn ọmọ Olúgbòdì òun ni tí ọmọ bá ní ìka ọwọ́ mẹ́fà tàbí ìka ẹsẹ̀ mẹ́fà. ìka ọwọ́ mẹ́fà tàbí ìka ẹsẹ̀ mẹ́fà ṣé ẹ gbọ́ bó o ló ṣe mọ̀ wípé ìka ọwọ́ mẹ́fà tàbí ìka ẹsẹ̀ mẹ́fà olúgbòdì ni wọ́n ń pè. olúgbòdì lèmi fúnra mi. olúgbòdì wọ́n náà. ọgbà o ẹ pàtẹ́wọ́ fún un. ìyá àgbékẹ́ kò sẹ́ni tí ń sàásọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni tí fàyè ń sọ fún mi mẹ́bọ̀ mọ̀ pé olúgbódì lọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ni ó ní nǹkan ṣe pàtàkì pẹ̀lú òrìṣà ajé ilẹ̀ yìí hmm. bẹ́ẹ̀ bí wọn bá sì ṣọdún ajé àfàìmọ̀ kọ́mọ rẹ̀ kọ́mọ lọ wà lára àwọn olúgbódì tó rìṣà ọ̀fọ̀wọ́ bá mo ṣẹ̀sìn. àìwí bẹ́ẹ̀ ń lé awo. igbó ganan wàá fẹ́ sọdún ajé ọ̀hún. Hmm. Hmm. kábíyèsí ló lè dáhùn ìbéèrè wọn. ó lásán ìlú ìbáyìí sí bí làgbúrò ọ̀rọ̀ báyìí kà. ó lárúgbá lè gbọ́rọ̀ wá ìkàrí kí jáwòrò àkàndá gbégi ńlá jùbọ ọnà kí ló dé. àìná àwọn ẹ̀rín wọ̀rọ̀kọ̀ ni mo gbà lálejò wọ́n mú ròyìn tó tóbi bàǹtàbàǹtà kan wá tó ń létí ó sì bà mí nú jẹ́ wọ́n nílẹ̀ lóhùn ó bínú ohun burúkú ọmọ já ló ń burúkú ohun burúkú ọmọ já ló ń burúkú àwọn nǹkan tí ọ̀dà tí ò ṣeé fojú rí débi tó ṣeé fetí gbọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ó bà nú jẹ́ tọ́pọ̀ ah! alágbára ni o ọ gbọ́dọ̀ mọ gbà kí àwọn ọ̀rọ̀ kéékèèké báyìí kó mọ bà ọ lọ́kàn jẹ́ tó bá sì wàá fẹ́ ní ọ lára àbó fẹ́ mì ọ ó ti ò jẹ́ gbàgede èèyàn ńlá ni ọ. <laughs> èmi àtàndá gbégi ńlá dùbò ọ̀nà hmm. ajagun mọ́ fìtìbọn sí òótọ́ ni aya mi àìná òró sùn <laughs> ó ṣèṣe aya jagunjagun. Okay ọ̀fọ̀kàn mi balẹ̀ pé kò sí ti ń bọ̀ lókè tí yóò gbà ọ̀ka yìí dúpẹ́ lọ́wọ́. ẹ fọwọ́ síbi tó ń gbé. kí ló ṣẹlẹ̀ àyíká kí ló mú wa. àyíká etí ṣe. jáwúrò ọkọ wa kọ́ mi láwùjọ. àyìnà ń wọ̀ mọ́mọ́ dákun dákun dákun má bínú má bínú àìnáàkín ọmọ ebélé popó epo ń pọ́n roro àdárọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ọmọ pàǹgbáláńdé ogun jà ogun jà lọ́tún ogun jà lọ́sì bàbá alákàjà tó gbé eré kọ́ lọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ má bínú má bínú ọmọ ọmọ ìtẹ́lọ́gùn mi àìsàn má bínú. àìná sọ fún mi abo olókè mi lẹ́yìn ọ̀run kí ló dé tó wá ń sun sun sun tó ń sọkún bí egbére tó ọkọ̀ tó wọlé. bàbá mi hmm. ìjáwúrò ni. olè ọbọdè. ìjáwúrò ti fọwọ́ kàn mí láwùjẹ. yéè wọ́n jẹ gbèsè wọ́n ti kó bá mi wọ́n bà tèmi jẹ́ wọ́n fi ọkàn láwùjẹ kọmọ tẹ́lẹ̀ ni bí wọ́n bá sọ fún ṣègbè mi sọ fún un ah, gbòdúwòrù yìí wọ elédàá mi má máa jẹun fojú sọ fún ọmọ má bínú má bínú dákun jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ dákun abilékò pọ́n àjèjì ara rẹ̀ sà ọmọ bá dún ẹ̀kọ́ rẹ̀ ọmọ sì ní wọ́n sì rí ní bára rẹ̀ sà wọlé kókí kó yá ọmọdé lára dákun òní bá bíbí kú bá ń ṣe bíi kókú kókú bàbá rẹ̀ ò ní gbà bẹ́ẹ̀ ni fìdí wọlé má bọ̀. bàbá mi ṣebí mi ni àìsí wọn ní ìfẹ́ kú ẹ mọ̀ jẹ́ kú. dákun àyìnlá mi wọ́kọ́ ni mò ń bá wí ó rí bí kókó bá ń fẹ́ nílẹ̀fẹ́ a gbọ́dọ̀ jerí ìmàdò a sì máa jerí ìmàdò àwùjọ kóńdó la gbọ́dọ̀ lọ a sì dáwùjọ kóńdó ìwọ̀n ara ẹni là á mọ̀ bí jáwùrọ̀ ọ̀bá mọ̀wọ̀n ara rẹ̀ èmi mọ̀wọ̀n ara mi bẹ́mi bá bọ ọmọ yìí ní pé kọ́ mọ̀ ó kú wọ́n tí ì sọ ni kì í ṣe wà mọ́ lọ dákun àná mi dákun dákun dákun. bàbá mi ẹ má jẹ́ kú o. bẹ́ẹ̀ ni kú ọmọ owó èkú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ èkú lójú ẹsẹ̀ wo ọbẹ̀ èkú báyìí kú tí ọ̀pọ̀ yóò yà mú mi lọ ni. obì tó wà lọ́wọ́ ọ̀tàn fi kan rí lẹ́ẹ̀mẹ́ta kò fi tọwọ́ òsì kò fi kan rí lẹ́ẹ̀mẹ́ta kọ́ máa wí tẹ̀lé mi. pé mo kó bì forí. mo kó bì forí. mo kó bì fòòṣà. mo kó bì fòòṣà. mo kó bì forí. mo kó bì forí. mo kó bì fòòṣà orí ẹni bá gbé ni àkóbì fún ni nígbà tó rí ń gbé ni kí ló ṣàǹwò mo kóbì forí o ọ̀yà gbèjẹ kọ́ wá dà sínú mi. ọ̀yà mhm. dà sí wa gbà gbà apá ìyẹlé kejì wọn apá ìyẹlé o adíá fún jàkúta rẹ̀ mọ́ Ṣàngó wọ́n ní òní àápàjàkúta ọ̀la àápàjàkúta ọ̀rọ̀ yìí dẹnu ẹnu tẹ́sẹ̀ fi pèkúrò ojú ọ̀nà ọ̀dẹnu ẹnu eré ẹyẹ lé lọ jíṣẹ́ fún wọn lálákejì páyìn náà wá mọ́ wọ́n ń páyìn náà lọ́rùn kọ̀ jẹ́ aṣọ funfun ní fi ran ní tí wọ́n torí odó yìí gbirigbirigbirigbiri ọ̀kadì ọ̀pọ̀lọ́ ọ̀tá kìsàkìsà lẹ́rẹ̀ adíá fún òṣèré tí wọ́n ń pè níwàrí ọ̀run wọ́n lé ṣé ò wá mọ́ ó ní àmọ́ àmọ́ròrò àmọ́ àmọ́ròrò ó ní màrìwò ọ̀pẹ̀ ọmọròrò lọ́rùn ọ̀pẹ̀ ó ní àmọ́ àyígbìrì àmọ́ àyígbìrì ó ní ìràwọ̀ èsì ó yígbìrì lẹ́rùn èsì ìjà yìí ká ayé làyìn náà báwọn yìí kò ní báwọn yìí tọ̀ ọ̀run èsìkó ọ̀run ẹ pẹ̀yìn dà ó yà ju aṣọ funfun sẹ́yìn <laughs> fi ránṣẹ́ ó yà ju ẹyẹlé sẹ́yìn ó yà máa wá wọlé tó ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn mọ́ ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn mọ́ ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn mọ́ ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn mọ́ ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn mọ́ ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn ìrírí ó gbé ọ kò ní takò ọ. ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làgbà èmi ti mọ orin níka o mo mọ̀ ti mọ orin níka gbogbo àwo mo ti mọ orin níka o mo mọ̀ ti mọ orin níka gbogbo àwo òṣùṣù sùúrù o òṣùṣù sùúrù o mo mọ̀ ti mọ orin níka gbogbo àwo òkú ewúrẹ́ ní sáwọ́ tatẹlútẹlú òkú àgùntàn ní sáwọ́ àgbẹ̀ ìmọ̀lẹ̀ fọ́hùn wọ́n gbá létí ọmọ òtó mú wọ́n jèmí láyọ̀ ọmọ ìgbìgbì wọ́n fàjà ọ̀sá gba lórí gbàrúrú gbàrúrú ànílá kọ́kọ́ ọmọkẹjà ànílá nàgàràgà ọmọkẹjà ìtàkùn ọrùn àgbẹ̀ nígbàgbé dìde àgùàlà àgùàlà ẹjọ́ mọ ọlọ́nà ọlọ́ àgùàlà ẹjọ́ mọ ọlọ́nà ọlọ́ àgùàlà ẹjọ́ mọ àgbà tí ọ̀pọ̀ ọmọ ètò ló sàlóhùn àgùàlà ẹjọ́ mọ́ lọ́nà ọlọ́ àgùàlà ẹjọ́ mọ́ lọ́nà ọlọ́ èmi tí o mo mọ̀ tí mo rí jò níka gbogbo àwo òtútù sùúrù o òtútù sùúrù o mo mọ̀ tí mo rí jò níka gbogbo àwo ó ti mo rí jò kó rọ̀ yín pẹ̀sẹ̀ ilé ìgbé kì í gbóná ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tìgbín pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ là á bá balùwẹ̀ kó rọ̀ yín pẹ̀sẹ̀. ilẹ̀ èmi ni mo tọ́ wá mo lọ́rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bọ́ sọ ni. Hmm. bẹ́ẹ̀ tí ẹ rí ajédé kan kì í jẹ́ tán mọ́ lọ́rọ̀ rẹ ọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ yìí kò ṣeé sọ lórí ilẹ̀ àyàfi tó bá wọnú mi lọ tó bá nálejò mo ṣe tán àwọn tẹ̀lé ọ. yàwùrọ̀ ilẹ̀. ẹ̀ǹdọ́nà ṣé bí mo ti fún ọ ní àwọn ẹ̀rìn wọ̀rọ̀kọ̀ láti máa ṣe ikọ̀ àtìríjú rẹ kó jẹ́ atọ́nà fún ọ èmi wá lo tó ń fẹ́. ilẹ̀ o ò ní wò mí ràn ni torí mo ṣàwọ adákin mo ṣàwọ adákin mo ṣàwọ èjìgbẹ̀dẹ̀ mo ṣàwọ àtòrìtì dún námúnámú gbalẹ̀. bó ṣe ti pààrà ọlọ́fun àṣẹ ti sọ sọmọ láìlo rògbòdìyàn lọ́wọ́lu látàrí àìsọdún ajé eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn náà sì fọ́n bí ọmọ èèyàn látàrí ọ̀rọ̀ yìí ni mo ti rọ̀gbà mọ́ ìyàwó mi ọwọ́ mi ṣèèṣì kan láwùjẹ bẹ́ẹ̀ èèwọ̀ rẹ̀ sì ni bàbá fi ó kú ilẹ̀ àìná ọmọ gbọ́dọ̀ kú àìná ọmọ gbọ́dọ̀ kú àìná ọmọ gbọ́dọ̀ kú ó. ọ̀rọ̀ rẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ní o kí la wàá ṣe o torí pé èmi ilẹ̀ tó ń wò yìí n ò lágbára kọjọ́ ọkú ẹ̀dá ó pé kí n yẹ ẹ́ ikú nìkan ló lágbára bẹ́ẹ̀ òun lọ́jọ́ ọkú máa ń pé tí ì yẹ ẹ́. ilẹ̀ ilẹ̀ àtẹ̀rẹ̀ kárí ayé alápòore òlòlò ohun gbẹ̀dú dàṣẹ dèpènù tí gbé mami bí kalokalo má jòjú ọtí mi bẹ́rù bá kọlẹ̀ tó bá kòkè ó níbi tẹ́ ẹ̀ gbé sí i ilẹ̀ kí ni wọ́n ṣe lórí ọ̀rọ̀ yìí báyìí àìná ọmọ gbọ́dọ̀ kú. ẹ ń jáwòrò agbára tèmi ní ni pé tẹ́dà bá kú mo lè mọ̀ gbà lálejò lọ́dọ̀ mi ṣùgbọ́n èyí tó wù yìí náà kí mo lè ṣe o. ẹ dákun wá béèrè béèrè kan lọ́wọ́ mi. a sọ kò sọ sàn àròkò àròsàn irú àpẹẹrẹ wo ni. àpẹẹrẹ burúkú ni bẹ́ẹ̀ ni bá a bá yẹ sọ̀kò sọ́sàn tọ́sàn wálẹ̀ tó kù sí wálẹ̀ tí ọ̀dà ni kọ́lọ̀ mẹ́jà ṣòfò. àṣẹ o àní ṣòfò ọ̀rọ̀ jáwùrò ni. jáwùrò. bẹ́ẹ̀ ni. ọmọ ti lọ́tún sùpá bíi méjì lóòótọ́ ee kọ́mọ lọ. àlọ́ lámìlámì ni wọ́n rí. àlọ́ lámìlámì ni wọ́n rí ẹnìkan rábọ̀ rẹ̀. ẹnìkan rábọ̀ rẹ̀ kó máa lọ àní kí ló ń lu ìwà ẹ̀kọ́ tùbà kó tùtẹ́. o là fẹ́ o bẹ́ẹ̀ ni o yà wá o ẹ rárá o. nǹkan kan náà ni mo jọ ń bẹ lẹ́mìí wa n tí ń bẹ lọ́kàn wa gẹ́lẹ́ náà la bá lẹ́nu yín ọ̀rọ̀ ọjà wúrò mọ̀ ni ọmọ ti kú ò nílùú ìmọ̀ tí ń tó ṣùpà méjì. ẹ dákun o bàbá wí o ṣé bíjáwúrò ṣe wá lọ náà nù ká ní rí. kí ni a tún wí alẹ́ yìí ọ̀dà ẹ̀ lójú ọlọ́pàá ojú á máa pa ìyẹ̀pẹ̀ wa inú ẹ̀ ni. Ah, àbí kọ́ máa lọ. àbí ó máa lọ kó mọ̀ wá lu ìmọ̀ àní kí nù lu ẹ̀ ó ti máa tùbà kọ́ máa tù sẹ́. Ah, ọlọ́gbọ̀n mọ̀ rèé dágbére tí fi lọ́ lu. èyí ti á rí. kọ́ máa lọ kọ́ máa lọ. ọ̀rọ̀ ṣe pé bá ní kọ́ máa lọ. ẹ eh, wàhálà ti pọ̀ jù. Ah, èyí ti rí. ṣé tọ́ wa pè sí náà. ṣé wàá tọrọ ni. ṣé kò tọrọ ni. kò burú yá lọ. bàbá mi àyàn náà. kò wú ni kò wú ni ìmọ̀ ń dò yìí ká ni ìmọ̀ bó ti ń ṣe mí ṣe ló dàbíi pé wọ́n ń dá mi ọkà lórí mi ìwà òye ara mi wá ń gbá yìí èkejì ìgbúrò olólùfẹ́ mi já wúro ayún rẹ̀ sì ń yún mí mm-hmm. ẹ bá mi ránṣẹ́ síyàn kí wọ́n wá lọ bíbẹ̀ kọ́. báyìí má sọ má sọ ọgbà mi ọgbà mi ọmọ mi ò dé o. ọ̀padà kí ọlẹ́ ìrora o. ọ máa rárò kan débi ètò ó ti lù ọ ètò ọtọ máa pèpè pèsè ara wọ́n sì ní ọgbọ́n asọ̀rọ̀ ṣe tí èso ọ̀rọ̀ dànù náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò mo yóò dé gbà yóò dé ọmọ ọwọ́ ikú sójú ọwọ́ ọmọ òdì ikú sẹ́yìn òdì yóò gbẹ̀sẹ̀ ara ẹ̀ rìn ni yóò fi rìn wá bá wa níyì gbogbo ọmọ tẹ́sí mìíràn bá kó lọ sóde ní ìkó wọlé ọgbọ́ ọ̀yá gbà gbogbo orí tí ń gbáyé tó ní gbogbo ara ẹ̀ gbáyé ọ̀yá gbà máa fi fẹ́ ra àròkàn náà lọ jẹ́ kí gbogbo ọmọ rí bẹ́ẹ̀. ọba mi ẹ bá ní rányàn kí wọ́n wá lọ. wọ́n wà dé wọ́n wà wá àjèjì ara rẹ̀ sà ti ti fa ṣe alátóólá pé àwọn olùgbòdì wá ká ọba mọ́lé wọ́n pé kémi ó gbẹ́sẹ̀ kúrò lórí àṣẹ tí mo pa. Ah, ah. ẹ̀yin kábíyèsí ìkìlọ̀ tí fàṣẹ níjọ́ kìíní àná mo rí i pé ó ti ń ni àwọn aráàlú lápọ̀ mo sì mọ̀ pé ẹni tí ń pòyì yóò padà ṣubú. ẹni tí ń pòyì yóò padà ṣubú. bẹ́ẹ̀ ni kábíyèsí. ti fàṣẹ. kábíyèsí. àmọ́ ifá rẹ náà ló sọ fún wa pé ká mọ́ṣọ̀dún ajé. Eh, bífà ti wínú. àmọ́ ẹni tí ń pò yìí lè padà ṣubú. Eh, bẹ́ẹ̀ ni kábíyèsí o. Eh, ti fàṣẹ. kábíyèsí o. ọmọ agbẹ́sẹ́sẹ́ fàyàlé. kábíyèsí o. agbẹ́yìnkùlé mọ̀ yé odò tó wù. kábíyèsí o ọmọ agbọ́ fàtìbìtì rán abọ̀ pẹ̀lẹ́ lápò kórìkórì. kàbíyèsí o. mo lọ. kàbíyèsí o. o ṣeun. ara rẹ̀ nu o jáwòrò já mi sí àyìn ó wáá fẹ́ mọ́ bọrí tó sì dábàá. rí ẹni tí wọ́n torí àjà ẹ̀já tó ní kí ni wọ́n ń ṣe lẹ́yìn kò lè o. torí tiẹ̀ náà lè lọ bí ọ lọ. Ah, àbábà mi mọ̀ sọ bá ọmọ ẹ mọ̀ sọ ọmọ bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ á jẹ́ pàjọ mọ yín ni pé kó wáá já mi kalẹ̀ sí àyìn ẹ ti rèé fún lóbìnrin mi àbí. <laughs> jòwú òye rorò kúrò òye rorò kúrò. bàbá mi ẹ bóde bàbá mi ẹ bóde ẹ bóde torí inú bí mi. bí iná bá sì gún mi jù afẹ́fẹ́ mi lè di ìjì ńlá tí ó fa igi lọ́pàá mo ní bí iná bá sí mi délẹ̀ bí iná bá sí mi délẹ̀ mo lè di ọ̀kẹ́ tí ó gbọ́ lu èèyàn pa inú bí mi mo ní ẹ̀bùn ọ̀dẹ́ inú bí mi ọ̀ọ́. torí odó yìí biribiribiribiri ọ̀gádì ọ̀gbọ̀lọ́ ọ̀tá kìsàkìsà lẹ́rẹ̀ adé afún òṣèré wọ́n ń pè níwàrí ọ̀run wọ́n lé ṣé ọ̀wá mọ́ ó ní àmọ́ àmọ́ròrò àmọ́ àmọ́ròrò ó ní má rìwọ̀ pẹ̀ ọmọròrò lọ́rùn ọ̀pẹ̀ ó ní àmọ́ àyígbìrì àmọ́ àyígbìrì ó ní ìràwọ̀ èsì ó yígbìrì lẹ́rùn èsì ìjà yìí ká ayé làyìn náà báwọn yìí kò ní báwọn yìí tọ̀ ọ̀run ètìkú ọ̀run ẹ̀pẹ̀ yìí dà. baálé mi ṣé ẹ tiẹ̀ ṣàkíyèsí nǹkan kan ni. pé kí ni o. Ah, yóò mọ̀ ti tó bí òṣùpá kan sẹ́yìn tá a mọ̀ ti rárá lé yín aráalé mi ẹ dákun aráalé mi èwo. jáwúrò. ọ jáwúrò jáwúrò kọ jágilégbò ni wo kò sí nítòkè mi o kì bá a ju sọ́hùn dákun náà nígbà jáwúrò fi wà ńlẹ̀ yìí gan tó fi wà ńlẹ̀ ṣé lù rọ̀gbọ̀ ah. kì bá a parẹ́ sọ́hùn. ẹ wo ó ti ẹ̀dá abẹ́ nígbà tí ò bá fi ronú pòun padà wà lóòlù gbogbo làásìgbò tí ń ṣẹlẹ̀ láàrin ìlú yóò ti wálẹ̀ mm. ìlú yóò ti fara rọ. ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀. ẹ jẹ́ lọ rí ohun tí mo gbélé ná. Mm. tó bá ti jiná dágun ó pè mí o ebi ń pa mí o jáwúrò jáwúrò kọ jágbẹ́gìrì ni. jáwúrò ìwọ lọ sọ pé ọgbọ́n kì í tán nú àgbà kágbọ̀n ọgbọ́n wa mi dá àìná òkú o àìná òtòkú ikúbò ilẹ̀ mọ́mọ́ jójú ó tì mí. àdéhùn láàrin èmi àti kú ni àìná jí padà tó o bá lè tẹ̀lé àwọn kìlọ̀ tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ikú ti sọ. bí etí bò ó gbogbo ìgbà kí ìgbà tá ìnà bá kú ẹ gbọ́dọ̀ gbé wá nú èmi ilẹ̀ tẹ́ ẹ bá wá gbé bọ inú èmi ilẹ̀ fún ìgbà díẹ̀ ikú ṣàdéhùn pé wọn dá ẹ̀mí ẹ̀ padà. tá bá kú bẹ́ẹ̀ni tá a sin òkú ẹ̀ fúngbà díẹ̀ bẹ́ẹ̀ni ìfọ́dẹ́mi ẹ̀ padà bẹ́ẹ̀ni èyí wá túmọ̀ sí pé ó ti dèèwọ̀ nílùú ajé ẹnikẹ́ni tí í wù òkú ẹ gbọ́dọ̀ gbé wánú èmi ilẹ̀ táfẹ́fẹ́ ọ̀rọ̀ yìí fi fẹ́ lẹ̀ lọ. ẹnikẹ́ni tó bá ti kú ìbàdí wọn gbọ́dọ̀ sìnkú ẹ̀. bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ lẹ́gbọ́ torí wọ́n pé igbá ńlá ní gbórí omi pé kánrin kése ẹrọ̀fọ̀ gbòdògbò ní gbòdòdìrà ògùnmọ̀ nígbàkú rókò gíró nígbàkú ẹ̀mí ilẹ̀ níta bá ti gbọ́ kìlọ̀ tá a sìnkú kankan sílẹ̀ ó ní kò ní ṣe wo ó ní ṣùgbọ́n tá a bá kọ tí ọ̀gbọ́n yìí tá a ṣe bí ìgbà tá a gbọ́ ha kábíyèsí ó ní ha. ha ha ha yìí ti ń dẹ́rù bá ní jáwúrò ó ti tó níbi tó o bá dé òun mọ́ torí àwíjàre wá jẹ́ kí tọ́ bẹ̀ mọ́ ọ lẹ́nu ṣe bí ohun tílẹ̀ wí náà nù. bẹ́ẹ̀ni. ilẹ̀ pé ká mọ́ sìnkú nílẹ̀ wa fún ọba àgbà díẹ̀ ló bá tán alátiṣe ló mà ti ṣe ara rẹ̀ ṣe o. lọ́mọdé lágbàlagbà oyún inú àṣẹ ẹ̀bí tẹ́ ẹ dórí òkèlè mi ló gbé ẹ máa bọ̀ ń ta o olúwa mi ló fi sí yín o. ọkùnrin obìnrin oyún inú aṣẹ́ẹ̀bí àtòkèlè mi ló gbé olúwa mi rán mi sí yín olúwa mi ló rán mi sí yín o kábíyèsí aláyélúwà torí ẹni tí ò sunwọ̀n ṣe ọba mi adéyẹrí aláṣẹ tìlú ajé wọ́n ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ ìlú lọ́kùnrin àti lóbìnrin wọ́n ní lọ́gbà àkókò yìí lọ wọ́n ló ti dèèwọ̀ fún yín wípé tó kù yín bá ti kú ẹ gbọ́dọ̀ gbé sí mọ́. bàbá bàbá ẹjọ bá rọ ilẹ̀ gbọ́dọ̀ sẹ́ olúwa mi lọ́rọ̀ mi sí sáà sípò ń dá ara mi jẹ́ ni wàá bùrọ̀ àìsàn ẹ̀ ń wọ̀sọ̀wọ̀sọ̀ bí ẹyẹ ẹ̀gà. mo wí rẹ àbí wí rẹ. ẹ wo bàbá nígbà wọn ni a mọ̀ sí kù mọ́ sáàmù ọbọ jẹ ni. ẹyin ó ti sọ ń tọ́ dáa lójú yín ẹ̀jẹ̀ mẹ́rẹ̀ àtọ́ba ti máa lọ́gbọ́n nínú ah. bàbá lè bọ́ jẹ ọmọ ọdẹ jẹ. wo wọ eléyìí òní ò kó bẹ́ẹ̀ yín tó kù. àwọn sọ mo lè pé tó kù yín bá kú ẹ̀ tó gbọ́dọ̀ sọkún. Ah. jésù pé tá bá bímọ ẹ gbọ́dọ̀ rìn. Ah. ó wílé mi wílé. ó wílé. Thank you. lákùnrin àtòbìnrin oyún náà tàṣẹ́bì gbogbo ìwọ́n tó o bá mọ̀ pé ìlú ajé yìí ló ń gbé àbí ọjọ́ èrè nílùú ajé yìí o gbọ́dọ̀ fetí balẹ̀ kọ́ ọgbọ́sẹ́ tó lùwà mìíràn mi sí yín o. kábíyèsí ọba adéyẹrí aláṣẹ tìlú ajé orí adé yìí olúwa mi ìgò mẹ́kun ìyá tó rí ẹni tí ò sùn ọ̀ṣẹ́ wọ́n ní kí n fún yín ròyìn ayọ̀. ẹ wá tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ o kẹ́ ẹ máa gbọ́n tó lùwà mí ní wí fún yín o. wọ́n ló ti dèèwọ̀ fún gbogbo ìlú yìí o. wọ́n ní látà àkókò tí mo ti ń jíṣẹ́ fún yín yìí. wọ́n ní tó kù yín bá kú. àìwá àbàmọ́ ó lè jẹ́ pẹ́yìn náà lẹ́kú. olúwa mi náà gbọ́dọ̀ sìnkú náà lóyìn mọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹgbẹ́ mi tàbí wọ́n yẹ dẹ́gẹ́ kí ni sọ yìí ẹ wo ajá ni ọba ọba ni o. ẹ pẹ̀lẹ́ ọba. ẹ má fojú aláàgọ́ wò mí o olúwa mi ló rán mi sí yín ṣé wàá máa gbọ́ ẹni bá kọ tí ọ̀gbẹ́yìn sí fa tó pèsè ọ̀dàrà lólè tó bá dẹrú ẹ̀ wò ojú yín ó bù. òwúrẹ̀ bí ìwúrẹ̀. kéèyàn tọ́ba wa gbódúgbóyà tọ́fọ́ pa ìdá ọba lójú ìdá ọba ń gẹ̀fẹ́ mọ wíire mi wíire. wíire. kábíyèsí o òdìdí náà. kábíyèsí o pẹ̀lú yín ogun o. àṣẹ. àárín pẹ́ o. àṣẹ o. ọ̀rọ̀ nípa ọdún ajé tẹ ní kámọ̀sí làwa olóyè tún torí ẹ̀ wá pé níbo la ń lọ kámọ̀ tá a bá ṣe lórí ẹ̀. torí wípé àwọn aráàlú ìmọ̀jì àgbàdo òun ló jẹ́ ká ní ká wá rí yín ká béèrè pé kí nìdí pàtàkì gan-an tẹ́ sọ pé ká má ajé tá a máa ń ṣe lọ́dọọdún mọ́. Ah, ẹ̀yin olóye kí ló dé táǹkì táǹsà tẹ ẹ pẹ́ mẹ́ni òkú ṣé ọba ló pé amọ́ṣọ ọdún ajé ni àbáwọn alálẹ̀ àwọn alálẹ̀ ló pé amọ́ṣọ ọdún ajé ẹ wò ẹ wò ẹ wò ẹ sì mọ̀ pé a gbọ́dọ̀ kọ̀rọ̀ sálálẹ̀ lẹ́nu o èmi náà mọ̀ pé ọdún ajé ṣe pàtàkì àmọ́ ń gba àwọn alálẹ̀ pé amọ́ṣọ ọdún ajé ń kọ́. kábíyèsí ọ̀rọ̀ yìí ò le bẹ́rù bá kọ òkè tó bá kọlẹ̀ ó níbi àgbéka. ibi tá a wá fẹ́ gbé ka ní kẹ́ ẹ wá fi wọ̀n wá báyìí. ẹ ẹ ṣe jẹ́ aránṣẹ́ pòlú awo kó dífá ká ṣẹbọ kàǹkà tí kagúnláyà ká dífá ká ṣe ètùtù kétùtù ó sì gbà lábá ń sọdún ajé lọ. torí ìlú ò lè tùbà kò lè tùṣẹ́ wàhálà àjálù àdánwò ni ọmọdé bá. lóyún olóyún mo ṣe pé mo ṣe pé láàfin mi ó jàre. Ah, ah, kí ló dé kí ni tá a gbé kílẹ̀ jù èwo la ìrójú àráyè ṣé wọn lòó dàgbóná sílùú ni àbí ta ni ẹ wá o ẹ ṣọ́ra o ká ṣọ́ra ká mọ irú ohun tí ó mọ ọbọ lẹ́nu wa o torí èèyàn gbọ́dọ̀ já kéré mọ́dọ̀ nídìí nǹkan ẹni kí ló dé ó dáa bàbá wí tẹ́lẹ̀ gbọ́ tá a fọ̀fọ̀fọ̀ tẹ́lẹ̀ gbà àṣẹ tèmi ni kẹ́ ẹ múṣẹ ọba ni mí àṣẹ mi ni pé àgbọ́dọ̀ ṣọdún adé mo wíire àbí wọn ò wíire. Ah, ẹ wíire kábíyèsí o ẹ wíire ah, ṣé wọn ò wíire ni. ẹ jẹ́ sọ̀rọ̀ bóyá wọn ò wíire. wọ́n wíire. Ah, ẹni tó bá pa àwíire kó wí. ẹ wíire kábíyèsí. bàbá ọdẹ máa ń dákọ̀ jọ̀gọ̀jọ̀ pọ́rọ́kọ́tọ́ bí ọ̀ka ẹni ikú rán pé kọ́ wá pa ni àgbàrá òjò tí ibo nílé mọ́ lẹ́rù agbára òjò tí bánijà tí gbójúde bàbẹ ni lọ́wọ́ ẹni ìlọ̀kọ́ ni yí ọmọ àrèlù ọmọ àtẹkọ bẹ́ẹ̀ mọ̀ lórí ikú dídídí ọtún lọ̀kọ́ bó fi ìmúdà olè òsì lọ̀kọ́ bó fi ìmúdà adẹ̀rọ̀ agbẹ̀rẹ̀ méjì lọ̀kọ́ mẹ́ẹ̀múdà àwọn ètẹ̀kọ bẹ́ẹ̀ mọ̀ lórí kìrìkìrì déédéle bàbá àtóbi yín lọ́mọ ọjọ́ lọ́jọ́ tí wọ́n ń kọ́ bèè nílé àárọ̀ onísùngbisù oníkàngbìkàn onílàngbìlá bàbá yín débẹ̀ pàǹdùkú orí ní wákìrì ọmọ orí wọn gb gbà àwọn ògbówó. àṣàbí. àkàlẹ̀ ah, mi hmm? ẹ káàbọ̀ ó jàre ẹ kú àtàrọ̀ bàbá mi ẹ káàbọ̀. ìyeyè ẹran kọ́. ọ ntajẹ dá lẹ́nu. ẹ dá lèmi ṣé èsì pé àbí ẹpẹran ẹ ti tà lọ́nà. wo báyé bá ti gbà òun là á ṣe é ṣe bá ń kó yeye inú omi kọ́ ọ̀sán nù kó o gbé bá mi. ìyeyè la fi ṣayé kí wọ́n gbogbo kuru kárẹ̀ mi látàárọ̀. kó tí wọn ò rí nǹkan kan pa nínú. ẹ wá gbà mí. ó yẹ ká ti mọ̀ pé nǹkan ń bọ̀ Èdùmàrè kó gbà wá egun tó fẹ́ ṣẹlẹ̀ nílùú wa kólúwa ọba kọ́mọ sọ wa ni. ní a máa sọdún ajé làákò. èmi á sọdún ajé o èmi àtàwọn èèyàn bẹ́ẹ̀ ni mo sọ fún. ẹ ẹ tiẹ̀ wá rí ti ń dùn èmi o nǹkan kan ń dùn mí o sáwù sáwù sáwù sáwù. ẹ ń gbẹ̀yìn méjèèjì dọ́kùn tẹ̀ wá ń bẹ̀ wọ́n bá dé yọrí. Ah, ah, ẹ̀rù bò. lórí òfin tó ṣe tí gbogbo wa sì mọ̀ pé kò láǹfààní kan tí ó ṣe fún yìí ah. tó ẹ kílẹ̀ èdè kéde wáyé lóbìnrin láàrin yìí kílẹ̀ fẹ́ ẹ wo ẹrù ẹrù kọ́ o orin tí ọba sọ̀rọ̀ ó dá egbére sọ̀rọ̀ ó gbé ṣé kí n mọ́ tẹ̀yìn ní tèmi ọdẹ ìlú yìí hmm. èmi àsọdún ajé o èmi àtàwọn èèyàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ àwọn náà ṣe. ẹyin á ṣe. lóòótọ́. ẹyin à ń pọ́n kúlé la pọ́ bọ̀ ṣe. ajẹ́ pé tó bá tó yà kẹ́ ìpẹ́ mọ́ o ọ̀rọ̀ dìmúlẹ̀ nù o. ó ti dìmúlẹ̀. olè ò ní dàgbà kan mọ́ ṣe lójú fìrí mo fura náà afẹ́fẹ́ ti fẹ́nu yẹ̀wí ó ṣàjòjì lára mi ẹ̀yin gúnugún bà lójú lé ojú yín tó lé ojú yín tó ko èé ti ṣe. ṣé ọ̀rẹ́ kò tẹ́tí bẹ̀rẹ̀ ìjẹ́ kó gbọ́ mi. Gẹ́rò. O. O ti ń sùn. Bẹ́ẹ̀ ni, o ti ń sọ àsùnpìyè. Oorun àsùnpìyè bíi ti bó o kí lẹ rí. Kékeré gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ gbọ́gbọ́. Àwọn ọdẹ ẹbí ẹbí ìfúnra wọn jọpọ̀. Wọ́n làwọn fẹ́ sọdún ajé. Wọ́n fẹ́ sọdún ajé. Orí wọn burú ni àbí ẹ̀ ń ṣèpè fún wọn. Nílùú wo? Nílùú tọ́lọ́ba tó níjòyè. Èèwọ̀ ẹranko tó bá fojú jọ ní àwòwò wo. wo béèyàn bá rìn lórí idà ọba idà ọba ọ̀sálẹ́sẹ̀ wọn ò jẹ́ sẹ́rù aṣọ bẹ́ẹ̀ sòrò èèwọ̀ èèwọ̀ wọn ò jẹ́ ṣe èèwọ̀. tó bá fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ tó bá bá ti já egbò rẹ̀ ó ti já ọ̀rẹ́ tiwa. bẹ́yìn náà bá ti ṣe tán tẹ́ ẹ bá ti mọ̀ pé dùn tì mí kò sí nǹkan kan mo dúró gbọ́n bí òkè tòkú mo rí kùkú mo fi dọ́sìn oògùn ẹ ti gbọ́ ẹ ṣe mo dúpẹ́. ọ̀gẹ̀ṣẹ́ olóyè ayùn awẹ́dẹ tán kó tó wẹ mọ́ a tún ti dé lọ́dún yìí o gẹ́gẹ́ bá a ti ń ṣe a tún fẹ́ wá bu omi tá a fi ṣọdún ajé mọ́jẹ̀ òun wá o torí iṣukíṣu kì í hun yán èkùkéèkù kì í hun ọ̀bẹ a ṣọdún ọdún ìjà túnṣẹ̀ o. Àṣẹ. torí ẹ̀ rí ojú mi ò gbọ́dọ̀ ríbi ojú mi ò gbọ́dọ̀ ríbi Ọ̀ṣun dákun Ọ̀ṣun dákun ah, irú èwo lè Ọ̀ṣun dákun dákun ọmọdé ń pariwo àgbà ń pariwo. ti gbòde kan báwo làwọn ti ṣe báwo làwọn ti ṣe níbo làwọn gbé àwa ò fẹ́ kó ọmọdé mọ́ a ò fẹ́ kó àgbàlagbà a ò fẹ́ kó obìnrin a ò fẹ́ kó ọmọdé. ẹ jẹ́ kí ìyí ìwà ọmọdé jù ẹgbẹ́ ìṣó ẹgbẹ́ ìṣó ẹgbẹ́ ìṣó ah! ẹ jẹ́ kébí máa ń kébí ẹyẹ ọmọ kébí ẹyẹ kọ́mọ ènìyàn kó máa ń fọhùn bí ọmọ ènìyàn. mo sì sọ fún yín o ẹ má jẹ aṣọdún ajé ṣé lóun tẹ dálé báyìí. ẹ wo ẹ má jẹ àwọn ọba ara wa jiyàn ẹ jẹ́ máa gba bísà lọ ni. Ah, ah ẹ mọ̀ wulẹ̀ jà sá lọ èmi mọ̀ pé ikú ti yẹ lórí wa ẹ bá fi lè ráàyè wọnú ilé Ṣàngó pẹ́rẹ́ ẹ wò a lè kú mọ́ ikú ti yẹ lórí wa ẹ jẹ́ àmọ́ gbà bí lọ. mo ní àgbà báyìí. ẹ jẹ́ àmọ́ tó. Yeah. kábíyèsí kábíyèsí kábíyèsí. àrẹ̀mọ jìwìnjìwìn ilẹ̀kẹ̀ àjíbí. àtúpẹ́ kábíyèsí. ìpẹ̀lẹ́. a fẹ́ bá yín sọ̀rọ̀ kan ní kábíyèsí. Ah. ẹ pẹ̀lẹ́ kábíyèsí ẹlẹ́rù ní kọ́kọ́ ọkọ̀ fẹ́ ìdí ni pé kí wọ́n tó polóyè àbọ̀lọ́lá kankan ẹ̀yin wọ́n kọ́kọ́ pè kábíyèsí yìí ṣé gbogbo rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ nílùú wa só tẹ́yìn lọ́rùn ni ẹ pàṣẹ kí wọ́n sọdún ajé kí ìlú lè tùbà kó tùsẹ̀ sọ́nà mi wà ń bẹ̀ ni. ọ̀rọ̀ wà ń bẹ̀ olórí ah. tó bá jẹun tó fẹ́ gbọ́nù ọ̀rọ̀ wà ń bẹ̀ torí gbọ́rọ̀ bá délẹ̀ tán yóò kanra alé yóò kanra oko kódà yóò kàn jẹ́jẹ́ mojókòó mi ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. kábíyèsí etí mi ti kún ta ojú sì ń tì mí kéèyàn má lè rìn nígboro bèlè ta sí péyàn ń ròde ẹmu kábíyèsí ẹ wá nǹkan ṣe sí i. Hmm. ààrẹ mọ yẹ ń ṣàlàyé ohun tí mò ń wí fún ìyá rẹ tí ó yọ ṣé o rọrùn tí mo kó ń bẹ́ńbẹ́ bá a bá lè ṣọdún ajé pẹ́rẹ́ bọ́mọdé ti ń kú làgbà ọmọ kú ah. bọ́n ti ń rù kú ọmọdé wọlé ni wọ́n mọ̀ ọ́n rú tàgbà jáde kódà wọ́n ní láàfin yín pàápàá kò yọ wálẹ̀ ah! wọ́n sùn. ká má rí kábíyèsí. ní láàfin ẹ̀wẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ wo kápẹ́tọ̀ olókùnjẹ ni ayọ̀ ń da kábíyèsí. àbíyí ah, eh. ni mo wí nù. mo bá jẹ́ mulẹ̀ mo bá jẹ́ jẹ́ mo bá jẹ́ mulẹ̀ mo bá jẹ́ jẹ́ bó bá jẹ́ kùdà bó bá jẹ́ jẹun. kẹ́ ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ gbọ́ nǹkan tí atọ̀nà wa fẹ́ bá wa mo kí gbogbo ẹ̀yin olúgbòdì àsìkò àsìkò yìí àwọn ọmọ ajé ògúngún ní sọ hmm. iṣẹ́ tá a mú wá fún yín ni pé ó ti di tipátipá tí ṣòkòtò báwọ̀dí òkú láti gbára wa kalẹ̀ lọ́wọ́ ọba adéyẹrí àti àwọn olùgbọ́wọ́ rẹ̀ wọ́n sì láà gbọ́dọ̀ sìnkú núùlù wọ́n sọ bí òbí wọn wí bẹ́ẹ̀ tá a bá wá kọ̀ tá a sin òkú núùlù yìí ṣé ẹ rí jáwúro ọba adéyẹrí àti àìná wọ́n wà lókè èpè inú wa yóò sì wà nú ilà yìí lo ó wá kù sọ́wọ́ wa. àti pé nínú kádẹ́mi àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sí kí ìlú wà nù nira àbí kákòyà ìfúnra wa kí gbogbo wa wà ń gbẹdẹmukẹ. ẹ ẹ ẹ tiẹ̀ ẹ wò mí ẹ wò mí kó mọ́ dàbí ìgbà tó ṣe pé àwa là ń pa àwa náà là ń kún fúnra wa níbi tọ́rọ̀ dé dúró yìí kí lẹ̀yin náà rí sí. ẹ̀yin lẹ pè wá ẹ̀yin lẹ mọ̀ tá a lè ṣe. ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ ni ẹ ó ti dáa nínú kọ́ba adéyẹrí àtàwọn ọkọ rẹ̀ kọ́ wà lórílẹ̀ àlàyé kí gbogbo olùsíwà nínú ilà yìí lọ ẹni tó bá mú kọ kí gbogbo ẹ̀rí bẹ̀ kọ́ náwó òkè. ẹ káre ẹ káre ẹ káre ẹ káre mi jù. lẹ́yìn tó túmọ̀ sí wípé ah, a gbọ́dọ̀ fi àyè gba ìka ènìyàn káwọn náà lè wà nínú ìtura. Eh, eh, eh, ẹ ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sọ́kọ̀ yóò sì ní di máa jẹ́ ọmọ wọ́n yẹn báyìí. bàbá sọ ilé ìdá mo bá jẹ́ mulẹ̀ mo bá jẹ́ jẹ́. mo bá jẹ́ mulẹ̀ mo bá jẹ́ jẹ́. olùgbòdì mo bá jẹ́ wulẹ̀ mo bá jẹ́ jẹun. ẹ wo a pa wọ́n pọ̀ jìjà yìí ni o torí pé òṣùṣù ọwọ́ wọn ní pé sí àwa níbi tẹ̀m̀bẹ̀lẹ̀kún sí o ìkìlọ̀ rẹ o gbogbo ń tá a wá sọ ní àhín ẹnìkan ìdélé wí o ẹnìkan ìdélé rò o torí gbàgede òsàláwà yìí ó ti di ìmúlá ó di ìmúlá ó bàbá wa fẹ́ jàjàbọ́ ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ́wà ẹjẹ́ á wà ní ṣọ̀kan olùmọ̀nà. bàbá o. ẹyin sọ̀ǹgbè ẹjẹ́ á rírà. Yeah. àìná ìyàwó mi má bínú ọmọ epo ń pọn rúru àjà ń rọ̀ dẹ̀dẹ̀ pẹ̀lẹ́ ẹ̀rọ ẹ̀rọ bí iná bá ti romi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tún bá romi àgbàgbé ìjàkadì ẹ̀rọ pẹ̀sẹ̀ là bá lè gbé kọ́rọ̀ pẹ̀sẹ̀ má bínú má bínú má bínú dákun. ah jẹ́ wúro. Ah ó sì wá já mi jù ilé mi ààyè ah. tó yẹ ó rí bẹ́ẹ̀. àìná má bínú kì í ṣẹjọ́ mi má bínú kó lè bá a dá náà ni. bàbá mm-hmm. ẹ kú jókòó. Mm-hmm. àìná tí ẹ paradà ọlọ́pọ̀ kọ̀ fọkọ rẹ. ṣé má bínú má bínú má bínú má bínú. Bàbá bàbá mo mọ̀ yín dáadáa mo mọ̀ yín pé agbọ́sẹ́sẹ́ fàyàlẹ́ nìyí ẹgbẹ́ kò lé ẹmọ iye odò tó wú láàrin ẹ̀dẹ̀ ẹgbọ́ fatibetì ràn bẹ́ẹ̀ kò sí iye ẹ̀fún tí ń bẹ nú òròmọdé tó ju àwòdì òkè yóò tó bàbá àìná òkú o. Mm-hmm.